ọba oya gbọ́ ọpẹ́ náwó agbára ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí àfẹ́rí ọ nínú ayé gbogbo ènìyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí mímọ́ oya sọ̀kalẹ̀ wá fara hàn wọ́n darapọ̀ mọ́ wa nínú today is my day lónìí ọlọ́run alágbára ńlá ìwọ ni olùṣẹ́gun olórí ọ̀run bàbá mi oya tí wàá ṣẹ́gun fún wa wàá nawọ́ agbára lórí ọjọ́ òní bàbá ṣẹ́gun fún wa tún wá ṣe dìde ràn lọ́wọ́ gbàkóso ìyanu kó ṣẹlẹ̀ bá ṣe ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ olúwa máa bá wa lọ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ máa ń gbọ́ today is my day ní gbogbo ọjọ́ Wednesday pátá mo súre fún yín mo gbàdúrà fún yín mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé yín lórúkọ Jésù ojú yẹn kò ní fọ́ ọwọ́ yẹn kò ní gé dànù ẹsẹ̀ yín àti omi àti ẹ̀jẹ̀ yín kò ní gbà ọ́ ni ipa ayé ipa kò kò ní ká yín mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ tẹ́ ẹ today is my day lọ́wọ́ tó fi ń jẹ́ tó fi ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday mo gbàdúrà fún yín o ẹ ò ní sunkún kálíàbásákà pálíbó ṣètò ìdìbà ẹ ò ní tọrọ jẹ bẹ́ẹ̀ ni mo sọ yìí jáde pẹ̀lú àṣẹ tàbí rán mi sí yín láàárọ̀ yìí lórúkọ Jésù ẹ ò ní sọmọnà gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi pátá níbikíbi tẹ́ bá wà ọkùnrin àtobìnrin lórúkọ Jésù ẹ ò ní dẹ̀ ní àwátì lórúkọ Jésù ojú ò ní tì yín mo súre fún yín níbikíbi tẹ́ bá wà lórúkọ Jésù omi àti ẹ̀jẹ̀ yín kò ní gbẹ ipa òkùnkùn ayé lórúkọ Jésù kò ní ká yín Olúwa kó ṣe nínú ọ̀rọ̀ tiyín náà bẹ́ẹ̀ ni ọba àwọn ọba kò ṣe nínú ọ̀rọ̀ tí náà bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí bá ń tẹ̀síwájú lọ olúwa darapọ̀ ẹ wà pẹ̀lú wa ẹ dúró tì wá ó yẹ mí sí wa bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé today is my day today is your day èní ni ọjọ́ ayọ̀ ọjọ́ ìtúsílẹ̀ ọjọ́ àánú ọjọ́ ìṣelógo ọjọ́ tí ó máa rí àánú gbà ọjọ́ tí ògo rẹ máa bú jáde ní ọjọ́ òní kò sí ohun tó lè fẹ́ dí ọ lọ́wọ́ gbogbo ohun tó lè fẹ́ dí ọ lọ́wọ́ tó ò ní jẹ́ kí òní yìí kó dára fún ọ agbára ọlọ́run olódùmarè kó dáná sun wọn gbogbo agbára tó lè fẹ́ dìde ti ògo ayé rẹ tàbí tó lè fẹ́ dìde ti ọ lónìí tí ò ní jẹ́ kí ire òní ìṣẹ́gun tòní kó jẹ́ tiẹ̀ ìwọ agbára bẹ́ẹ̀ mo fi wọ́n bú lórúkọ tí bàbá àti ní tí ọba àti ní tí ẹ̀mí ọba àwọn ọba lónìí ó yá kó dáná sun wọn ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kàbí o tún máa tún gbọ́ mi bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ò ní sọ ire nù gbogbo ire rẹ tó ti sọnù ní sáti wákàtí lónìí bí o ṣe ní ìgbàgbọ́ pẹ̀lú àmì rẹ lórúkọ Jésù ó yá gbà padà àṣẹ ni bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ó yá gbà padà ire rẹ tó ti sọnù fún ọjọ́ tó ti pẹ́ lọ́wọ́lọ́wọ́ ó yá gbà padà gbogbo nǹkan ti sọnù nínú ayé rẹ tí o ní gbàgbọ́ wípé láàárọ̀ yìí wàá rí padà kálí abasátálẹ́bà ayé tó ti sọ ẹ́ sínú òkùnkùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ò bá rí ògolo èèyàn ti wà nínú òkùnkùn bẹ́ẹ̀ yẹn ò bá rí ògolo èèyàn ń bẹ nínú ìdè àwọn alágbára òkùnkùn ta ló ta ni alágbára òkùnkùn tó fi ẹ́ sínú ìdè lónìí lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń gbá mi irú alágbára bẹ́ẹ̀ kó jẹ́ ní àwátì kálí abasa kapori bó sẹ́ńtàríà kí la fi gbógun tì ọ́ kí ni ogun ayé rẹ ta lẹni náà tó fi ogun jà ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kó sún ẹ̀mí ẹ̀mí ṣé o ń gbàdúrà yìí dáadáa mo fẹ́ kó ṣí ẹ̀ mo fẹ́ kó ṣí ẹ̀ programu yìí dáadáa ká ní abasata ní kápárìbà torí pé olúwa ń bẹ nípa tiẹ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ní ń bẹ nípa tiẹ̀ ọlọ́run àwọn ọlọ́run ń bẹ nípa tiẹ̀ sórí láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà lórí májẹ̀mú kàdémọ̀ santari kápárìbà májẹ̀mọ́ tí o fẹ́ kí ògo ayé rẹ kó dìde bẹ́ẹ̀ ni májẹ̀mú ìran tó ń gba ayé rẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni afẹ́fiwọ́n bú májẹ̀mú ìrandí ìran bẹ́ẹ̀ ni tó ń bá ayé mi àti ìwọ ṣiṣẹ́ afẹ́fiwọ́n bú láàárọ̀ yìí mo dẹ̀ fẹ́ kó ṣí ẹ̀ kó dẹ̀ máa ṣe àmì gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù májẹ̀mú tó darapọ̀ mọ́ ògo ayé rẹ lónìí lórúkọ Jésù ó yẹ máa jóná ṣó ń ṣe àmì ohun tí a mú wá fún wa láàárọ̀ yìí ó jẹ́ ohun tó ní agbára tẹ́ Genesis Genesis twenty six verse eighteen to twenty six ọlọ́run ọlọ́run àwọn ọlọ́run ó farahàn níbẹ̀ àwọn ọwọ́ kan yọ ní kọ̀ǹga kan ti wà ní ọjọ́ bí ọdún tó ti pẹ́ nígbà Abrahamu hallelujah nígbà tí ọmọ rẹ̀ wá débẹ̀ àwọn ìlú kan dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní disturb ẹ̀ ó gbẹ́ kínní ó gbẹ́ kejì wọ́n gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n kà ń di lọ́wọ́ gbọ́ ẹni tó ń dí ayé rẹ lọ́wọ́ lónìí lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ ó yá òun àti agbára ẹ̀ lórí rẹ ó yá kó dópin agbára tí wọ́n ń lò lórí rẹ lónìí ó yá kó parẹ́ ẹni tó ń dí ayé rẹ lọ́wọ́ lórúkọ Jésù kó sùn ẹ̀mí nù lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń gbọ́ mi ẹni tó ń dí ayé rẹ lọ́wọ́ lórúkọ Jésù ó yá kó sún ẹ̀mí ẹ̀nu ó gbẹ́ kọ̀ǹga yẹn títí dórí ẹ̀kẹrin ó wá délẹ̀ ìlérí rẹ̀ olúwa wá ní ó wá sọ wípé a ọkàn òun balẹ̀ wípé olúwa fi àyè gbà òun lónìí gbà lónìí lórúkọ Jésù ìwọ náà ti ń la kàkà fún ọjọ́ tó ti pẹ́ àwọn kan ti ní òògùn ayé rẹ lára fún ọjọ́ tó ti pẹ́ lónìí lórúkọ Jésù wàá ní ìsinmi ṣé àmì wàá ní ìsinmi wọ́n ti dìtọ́pù ẹ̀ torí ògùn ayé rẹ̀ ọlọ́run farahàn ó ní èmi ni èmi ni ọlọ́run bàbá rẹ̀ ọlọ́run abrahamu tó ti ń bá abrahamu rìn májẹ̀mú orí abrahamu ó ṣiṣẹ́ lórí àwọn ọmọ yẹn títí dórí àwa náà lónìí májẹ̀mú ìran wo ló ṣiṣẹ́ lòdì sáyé rẹ̀ májẹ̀mú yẹn lónìí tó bá rí àmì ṣe ó yẹ kó parẹ́ májẹ̀mú tí wọ́n ò mọ̀ nípa rẹ̀ tó dìde kò sí ìdílé kan tó wà tí ò ní májẹ̀mú rẹ̀ kò sí ìran kan tó wà tí ò sí májẹ̀mú níbẹ̀ àwọn bàbá tó bí wa òòṣà ni wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa dá májẹ̀mú níbẹ̀ ní ìn àwọn ti kú májẹ̀mú yẹn wá ń ṣiṣẹ́ Ábúráhámù ti kú ṣùgbọ́n májẹ̀mú yẹn ó wá bá ọmọ yẹn ṣiṣẹ́ májẹ̀mú ibi tó ń bá ìwọ náà ṣiṣẹ́ lórúkọ Jésù ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ májẹ̀mú ìran bàbá rẹ tó bá ọ ṣiṣẹ́ yes ẹ̀yin tí ẹ ti wọlé yẹn ó ti dá fún yín mo fẹ́ kẹ́ bá ṣí ẹ̀ lórúkọ Jésù májẹ̀mú ìran bàbá rẹ tó o fẹ́ kó rí ògolo tó o bá rí àmì ṣe wọ́n yà gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ kálí àbàṣàkà pórè bàṣàkà rẹ̀ à. jẹ́ òun tí mò ń sọ̀tún yé wa kàlébà àwọn ẹlòmíì òòṣà ni wọ́n fi bíódì ran ẹlòmíràn ìhù májẹ̀mú kan ti ń bẹ láàárín àwọn ohun tó bẹ̀rẹ̀ pẹ̀lú òòṣà yẹn èmi àti ìwọ wá ní jésù la fẹ́ ṣe tí ò bá gbàdúrà dáadáa sórí wákàtí ní àkó wákàtí ìtúsílẹ̀ rẹ wákàtí ní wákàtí ìtúdé tí gbogbo ìdí ayé rẹ yóò jádànù tó bá ní ìgbàgbọ́ rẹ gbá ibi tí aṣọ ọmọlẹ̀ sí lórúkọ jésù ó yá gba ìtúsílẹ̀ tí ojú kan lórúkọ jésù wáyà parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ jóná parẹ́ haliaba ee torí ẹ̀yin èèyàn yìí ni olúwa fi rán mi wá kàlíbà sátánà ní gbogbo ọjọ́ òun èsè mo fẹ́ bírèkì ẹ̀ ṣùgbọ́n olúwa tún gbọ̀nà mẹ́rin yọ oníláyé tó bá jẹ́ pé ìwọ la rán mi ṣe gbọ́ májẹ̀mú tó so ẹ mọ́lẹ̀ tó ní òun ni òun ni májẹ̀mú tó bá bàbá bàbá yín rìn tẹ bá lọ ka Genesis tí mo sọ yẹn ọlọ́run yọ ṣe ó ní èmi ni ọlọ́run ọlọ́run bàbá rẹ̀ <laughs> májẹ̀mú ìran tó ń bá ọ ṣiṣẹ́ ó yá kárẹ́ jọ́nà jọ́nà jọ́nà jọ́nà jọ́nà jọ́nà jọ́nà jọ́nà. ilé bá saka pariba mọ̀tí tó ní sinmi mọ̀tí tó ní sinmi wípé ara ti tó tù mí o wípé ogún ayé mi ẹ wá bí gbà sọ wípé mọ̀tí tó ní sinmi ó yá sọ́dọ̀ ni wípé mò ti tó ní sinmi ó <laughs> sọ̀rọ̀ wípé mò ti tó ní sinmi wàá sọ wípé ara ti tó tù mí o ogun ayé mi ẹ wá bí gbà mò ti tó ní sinmi gbá ìwà ti tó ní sinmi ogun ayé rẹ lónìí ó yá kó wá bí gbà ọwọ́ tó ní ayé rẹ lára lórúkọ Jésù kó wá bí gbà mo fẹ́ kẹ́ máa lọ́ọ̀bù ẹ kẹ́ tẹ́ máa ṣí ẹ̀ kálí àbá sátálẹ̀ ká parí bó ṣe torí bá níbi tí a fi ọ̀pá lọ sí nípasẹ̀ agbára ọlọ́run olódùmarè nípasẹ̀ orí ọ̀fẹ́ ta fi fún mi láti gbá ènìyàn yìí sọ̀rọ̀ lónìí lórúkọ jésù ó yá ìtúsílẹ̀ má jẹ̀mú ìran bàbá kàbí ti yá tó ń ṣiṣẹ́ lórí ayé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí tá a bá dami sílẹ̀ ilẹ̀ máa ń fà á mu ni ó máa ń gbẹ̀nẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa jẹ̀mú yẹn tó ṣiṣẹ́ lórí ayé rẹ̀ ó yà kó gbẹ ó yà gbẹ ó yà gbẹ ó yà gbẹ ó yà gbẹ sọ̀rọ̀ gbẹ kálẹ́bà sàkàpọ́nì bọ̀ sàtàlẹ́bà ó yà gbẹ ó yà gbẹ ó yà gbẹ ọlọ́run àádó kéré abasakapariba ó yà kó tó yín sílẹ̀ débà. ọlọ́run tó ṣàánú tí kì í ṣìrègùn lórí rẹ̀ lórúkọ jésù kó ṣàánú fún yín bàbá tó ṣàánú fún ọmọ tí kì í gbẹ̀jẹ́ lórúkọ jésù ó yá kó wọ̀nyí sàn. masalia kapare bó ṣe tàdé bá ṣé ó ń gbà mí lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run tó ń ṣàánú fún ẹ̀dá àánú ni mo béèrè fún ó yá àánú olúwa kó tú ọ sílẹ̀ nínú ìdè tó wà ó yá gba ìtúsílẹ̀ lọ́wọ́ májẹ̀mú ibi ó yá gba ìtúsílẹ̀ lọ́wọ́ májẹ̀mú ìran bàbá kàbí ti yá ó yá gba ìtúsílẹ̀ májẹ̀mú ọlọ́run ṣiṣẹ́ lórí ayé rẹ̀ lẹ́bà ṣàkàpà ẹ̀yin tí a wá láti ìdílé alágbára bí mo ṣe sọ ìdílé alágbára yẹn ti mọ̀ kàlẹ́bà ṣàkàpà rẹ̀ bá ẹ̀yin tí a wá láti ìdílé alágbára yẹn mo fẹ́ ká di àmì dáadáa kẹ̀dẹ̀ gbàdúrà yìí májẹ̀mú ìrandíran bàbá bàbá tó bá yín ṣiṣẹ́ ẹ̀yin tó jẹ́ pé wọ́n sì ń bọ́ àwọn nǹkan kan nínú ìran yìí títí di sí i ìwọ lè sọ wípé ti Jésù ni wọ́n fẹ́ ṣe ó dẹ̀ gbọ́dọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ gbàdúrà kí má jẹ̀mú ibi kó parẹ́ lórí rẹ̀ gbá mo gbàdúrà fún ọ lónìí má jẹ̀mú ibi má jẹ̀mú tó bá ìran bàbá bàbá òye ṣiṣẹ́ tó ní òun fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ó yá kó parẹ́ kálíbà paliaman sataleba májàmú buyẹ ó yá mo gbà aládùúgbò fún ọ láròyìn ó yá kó parẹ́ tó ń ṣàmì mo fẹ́ kó ṣí ẹ̀ dáadáa ohun tí má jẹ̀mú ìran ti bàjẹ́ nínú ayé rẹ̀ mo gbà ládùúgbò fọ́ ó yá kó gbà àtúnṣe yes mo fẹ́ kó máa ṣàmì dáadáa ohun tí má jẹ̀mú ibi yẹn ti bàjẹ́ lórí ayé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kálíà masata lẹ́ka pàrọ̀bù ṣètò lè bá sata lè bá gbogbo tí bàjẹ́ mú yẹn ti bàjẹ́ nínú ayé rẹ̀ lónìí lónìí lónìí lónìí lónìí olú àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe jésù túnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà àtúnṣe ọyà gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára lágbára gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ ìdí ayé rẹ òyà já já já já já já já já já já já já kálíbà sátálíbà owó aláǹtakò kálí digi kò lè di kankan ṣùgbọ́n ó lè di èèyàn mọ́lẹ̀ oh, gbogbo òkúta tá a dé ọ̀nà ògo rẹ iná àti agbára o ó yá kó jọ dànù kàlébà sàtàlébà ó yá kó jọ dànù lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó jọ dànù ẹ̀yin tí ẹ wò mí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù àyànmọ́ yé ó yá kó gba ìtúsílẹ̀ májẹ̀mú ìran bàbá tàbí ti yá tó dé òní lọ ó yá lọ́wọ́lọ́wọ́ báyìí náà máa jó wọn máa jó wọn máa jó wọn ìwọ ni mò ń bá wí iná ó yá jó jó jó jó jó jó jó jó ogun ayé mi máa jáde lọ ìṣòro ayé mi máa jáde lọ o jáde jáde o lórúkọ Jésù aláṣẹ ibẹ̀ lóní kẹ́ jáde lọ <laughs> sọ wípé oògùn ayé mi ẹ máa jáde lọ pàṣẹ wípé ìṣòro ayé mi ẹ máa jáde lọ o jáde jáde o lórúkọ jésù aláṣẹ ibẹ̀ lónìí kẹ́ jáde lọ ogun ayé rẹ lónìí ó yá jáde ogun tó bá ìran bàbá rẹ rìn ogun tó bá màmá rẹ rìn ìran méjì náà nìyẹn téèyàn ti ṣẹ̀wá náà nìyẹn kìí ṣe ìran tó pọ̀ ló bí ogun èèyàn méjì péré ló bí ogun jáde èèyàn méjì péré ló dẹ̀ tún bí ire jáde ẹni kẹta òun wá ní ohun tó bá bá dá máa jẹ̀mú bẹ́ẹ̀ ni àbí ọlọ́run ló bá bá dá máa jẹ̀mú ni tàbí òòṣà gba ohun tí bàbá àti màmá rẹ ti bíòdì bí ogun tó ń jà ọ́ lónìí mo gbé iná sọ̀kalẹ̀ iná jọ̀wọ́ dànù iná jọ̀wọ́ ọ̀yà jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀dá jọ̀dá jọ̀dá jọ̀dá jọ̀dá dànù kálíbà leba. má jẹ́ múyà tó bá bàbá àti bàbá màmá rẹ̀ rìn tí wọn ò fi rí ilé ọkọ gbé tó ń ṣí kiri ẹ o bàbá rẹ̀ di ọlọ́mọ kan ó ti kọ́kọ́ bí kan fún ẹnìkan kó tó afẹ́ mi ìwọ náà wọ́n ti bí ẹ fún ẹnìkan kó tó afẹ́ lòmíràn ìwọ náà máa ti bẹ̀rẹ̀ ìgbésí ayé yẹn ìwọ náà máa ti bí fún èèyàn kẹ́kọ̀ọ́ tó wá lọ́kàn ìran yẹn ti tẹ̀síwájú nínú ibi nìyẹn bàbá tó bí mi ò fẹ́ ìyàwó kan ìwọ náà máa ti bẹ̀rẹ̀ nìyẹn ìran ogún kan nìyẹn ó ti bẹ̀rẹ̀ bírọ̀ ò bá lè rí májẹ̀mú yẹn bírèkì lórí rẹ ọmọ tí ìwọ náà tó fẹ́ bí báyìí á tún bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé olè ni bàbá rẹ̀ jà ìwọ náà dẹ̀ bímọ bí wọn tó ò bá ṣọ́ra májẹ̀mú tó bá bàbá àti ìyá rìn tó wá bẹ́mi náà rìn májẹ̀mú ibi yẹn wàá pariwo ó yá jọ́dá lọ́nà ó yá jọ́nà nínú àhámọ́ tó wà ó yá jáde níbẹ̀ agbára tó sọ ẹ mọ́lẹ̀ ó yá kó parẹ́ abẹ́ ìdè má jẹ̀mú ibi tó wà ó yá jáde níbẹ̀ ìran mìíràn yóò máa ń ṣe rere bẹ́ẹ̀ ni ìran mìíràn tó bá lọ fẹ́ ìyàwó ń bẹ̀ wo ti lu àlùyọ ìran mìíràn wà tó bá mọ́ ìran mìíràn wà tó bá lọ dọ́kọ̀ ọ̀kọ́ bẹ̀ wàá ṣàṣeyọrí ìran wo ni ìwọ yà sí ìran mìíràn wà tó bá lọ fi ọkọ bẹ̀ wàá lu àlùyọ ìran wo ni ìwọ yàn ọlọ́run bá jẹ̀ ó yà kó tún ìpín rẹ ṣe ọlọ́run máa jẹ̀mú ìpè tá a ti pè mẹ́ẹ́ ó yá kó tún ìpín rẹ ṣe ọlọ́run má jẹ̀mú má jẹ̀mú tá a bá sọ nípa má jẹ̀mú èèó má jẹ̀mú yẹn ó bá Babalọlá rìn títí di sìn abẹ́ ìdè má jẹ̀mú ibi tó wà lórúkọ Jésù ó yá jáde níbi tí wọ́n há sí abẹ́ ogun tó há sí ó yá jáde níbẹ̀ ọjọ́ ti ń lọ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún alákàmọ́ ní àbẹ̀rẹ̀ láti tẹ́ kò dúró lórí ìtẹ́ni náà ó mà ti kọjá lọ <laughs> kẹrẹkẹrẹ ilé ọjọ́ òní àtúnṣú ìwádìí wà lójú kan òde ń ṣokú ẹkú kan ló kàn nínú ọ̀rọ̀ rẹ̀ tọ́ Jésù lọ gbá àtúrí ẹni ṣe lórúkọ Jésù kó tún ayé ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kó tún ìgbéyàwó yẹn ṣe ibi tí pírọ́blẹ́mù pọ̀ sí lónìí ní ìgbéyàwó káríàbà kàpálẹ̀bà mo sọ fún wa wípé ọkùnrin àtobìnrin ló ń bí ogun àwọn náà ló tún bí ire bá márẹ́jì yẹn lọ́wọ́lọ́wọ́ ó yẹ kó gba ìṣẹ̀mẹ̀ àtúnrí ẹni ṣe ó yẹ kó tún ayé ẹni ṣe ẹgbọ́n ìyàwó tó bá gbọ́ràn sí ọkọ lẹ́nu ó ti di dandan ọmọ tó bí ó máa gbọ́ràn àwọn ọmọ yẹn máa ṣoríire. ọkọ tó bá tún gbọ́ràn sí ìyàwó ẹ̀ lẹ́nu tí àwọn méjèèjì jọ fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ tó bá bí níbẹ̀ wàá so èso ṣùgbọ́n bí ìyàwó gbàtọ́kọ́ tí ọkọ náà gbọ́ tìyàwó kò sí èso gidi kò sí ohun tó bá gbìn kò lè bí èso kò lè so èso rere. hallelujah wọ́n bá ìṣẹ́jú tó kù yìí bí ìṣẹ́jú mẹ́ta yìí bá níbi tí a ti rò ẹ́ pín sí ó yá lọ ṣe rere lọ rí àánú gbà níbẹ̀ kí láti rò wípé kò lè ṣe mọ́ ẹ lára yóò ta ló sọ wípé ìrẹ́kẹ́ ò lè ti lásàrẹ́tì ẹ jáde níbi tí a rò ẹ́ fi sí lọ́rí àánú gbà níbẹ̀ agbára tó fi ẹ́ sínú òkùnkùn agbára yẹn kó gbẹ sọnù bá ìmọ́lẹ̀ ayé kó tàn sínú ayé rẹ ìmọ́lẹ̀ ọ̀run kó tàn sínú ayé rẹ lónìí níbẹ̀ ẹni tó fi ogun jà omi atẹ́jẹ rẹ̀ kó gbẹ sọnù bẹ́ẹ̀ ni tó bá fẹ́ pè mí pè mí lórí nọ́mbà yẹn màá dá ẹ lóhùn whatsapp nọ́mbà náà tún ni gbogbo agbára àwọn ìfọwọ́sowọ́pọ̀ àwọn òkùnkùn tó bá ayé rẹ̀ jà lórúkọ Jésù ó yá kó gbẹ sọnù tó bá tún di ọjọ́ mẹ́jọ àtúntẹ̀síwájú síwájú lórí májẹ̀mú yẹn a nígbà ọdún ti ń lọ èlòmíì ìran wọn wọn ìkọ́lé níbẹ̀ ìran èlòmíì wọn ìsanwó orí ìyàwó kàbí ìyàwó gan wọn ìsanwó ọkọ ìsanwó orí ẹ̀ ìwọ tí ọba ti sanwó orí rẹ tó bí ọkùnrin tó bí obìnrin ee má gbàgbé o <laughs> wípé o ti ń bí ogun lẹ́nìyẹn o ogun kan nìyẹn àṣẹ ẹni tó bá dẹ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyí ó ti mú àṣẹ ọlọ́run ṣẹ ni ó mú àṣẹ ìran tẹ́nìyàn náà ti jáde ṣẹ gbọ́ láti sin lọ ó yá gba ìtúsílẹ̀ ọwọ́ tó ní ohun rere ò ní farahàn nínú ayé rẹ ọwọ́ yẹn kó gbẹ sọ̀rọ̀ ọwọ́ tó ní ohun rere ò ní farahàn nínú ayé rẹ ọwọ́ yẹn kó gbẹ sọnù májẹ̀mú tó dúró ti ayé rẹ májẹ̀mú yẹn kó parẹ́ ó yá bọ́ kúrò nínú májẹ̀mú yẹn torí pé wọ́n ti mọ Jésù ó yá bọ́ kúrò níbẹ̀ lọ́dún àlùyọ lọ ṣe àṣeyọrí lọ ṣe lọ́dún àlùyọ yọ lọ ṣe àṣeyege nínú gbogbo tó bá dáwọ́lé lọ ṣe àṣeyege ó tọrọ jẹ ìyà ò jẹ ọ́ ebi ò dẹ̀ ní pa ọ́ tá a máa fi pàdé ní ọjọ́ mẹ́jọ wà á ní ẹ̀rí ìjọba òkùnkùn yóò wó dànù nínú ayé rẹ bẹ́ẹ̀ ni ohun tó bá fẹ́ ṣe yẹn wà á dáwọ́lé wà á lè ṣe ní àṣeyọrí o ò tún ní ṣàṣetì mọ́ o ò ní tọrọ jẹ níbi iṣẹ́ yẹn wọn ò ní sákì ẹ̀ wà á lọ àlùyọ níbẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí mo gbàdúrà fún gbogbo èèyàn tẹ́ ẹ máa ń wò mí pátá olúwa kó súre fún yín ojú yín ò ní fọ́ ẹsẹ̀ yín ò ní rọ apá yín ò ní rọ omi àti ẹ̀jẹ̀ yín ò ní gbàbọ̀dì bẹ́ẹ̀ ni itá itọ́ kì í tán lẹ́nu bẹ́ẹ̀ ni owó ò ní tán lọ́wọ́ yín láyé owó ò ní tán lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ẹ ò ìran tó ń bẹ ní etí odò ìran yẹn kì í pòǹgbẹ omi bẹ́ẹ̀ ni kì í pòǹgbẹ ohun rere ẹ ò ní pòǹgbẹ ohun rere lórúkọ Jésù gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ today is my day ayé ò ní tọwọ́ bọ ayé yín ìran tiyín náà ò ní tọrọ jẹ aláàánú yóò dìde fún yín ọ̀rọ̀ ayé yín ó dayọ̀ bẹ́ẹ̀ ni Àwámárèdé TV lónìí olúwa fún yín gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀bẹ̀ lórúkọ Jésù kẹlẹ́ olú àlùyọ bẹ́ẹ̀ ni májẹ̀mú ire kó bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ayé yín ohun tí ẹ̀ ń wá kó bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa ó dẹ̀ ti bẹ́ẹ̀ today is my day